والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run àti ìgẹ̀rẹ̀ fún ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam àbí ọlọ́run ọba ọba alágbára ọba ológo jùlọ kí ọlọ́run ọba kí ó ka ìjókòó wa yìí kó kà sí ọ̀kan nínú iṣẹ́ olóore fún wa kí ó má dàlù wá rahmati ya rahman rahmin a tún dúpẹ́ fún ọlọ́run ọba tí ó fún wa ní ìgbàláyè láti tún lè tún wọlé fún tafsirul Qur'an ní sáà ìkẹ́kọ̀ọ́ èyí tí a tún wọlé fún yìí àwọn nǹkan tí àbá tún gbọ́ abẹ́lẹ́wọ̀n ọba ọlọ́run jókòó ṣe wá láǹfààní kún àwọn eléyìí tí a ti ń gbọ́ tẹ́lẹ̀ àyè tí a ṣe léni bíi mọ̀kọ́dímà òní yóò jẹ́ láti lè fi hàn wípé a ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ suratul inshiqaq la ti dúró léni pẹ̀lú ògbọ́ ọlọ́run suratul buruj òun náà ni sura tí a ti máa tẹ̀síwájú a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim náà. a'udhu billahi minash shaitani والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد إن الذين فتنوا المؤمنين والمؤمنات إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا عذاب جهنم فلهم عذاب جهنم ولهم عذاب الحريق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد àdúpẹ́ fọ́lọ́run ọlọ́run ọba tí ó sọ alukur'an tó sọ ọ́ kalẹ̀ alukur'an ó pé nírántí ní téèyàn fi máa ń ṣe ìrántí alukur'an ó pé ní ìtọ́sọ́nà a ṣàlàyé fún wa nípa ìtàn àwọn tó ṣáájú wa àwọn tí wọ́n ṣe dáadáa yóò ṣàlàyé rẹ̀ fún wa káwa náà ó lè tara wọn kọ́ dáadáa yóò sì sọ ẹ̀san tí wọ́n gbà láyé àtijọ́ gbẹdẹ àlùkìyàmà àwọn tí wọ́n wà láàyè tí wọ́n ṣe dáadáa torúkọ ò parẹ́ lórí dáadáa ọlọ́wọ́n ọba yóò sọ nípa wọn nínú alukur'an ní tó wọ́n tún ṣe fún wọn tó bá dẹjọ́ gbẹdẹ àlùkìyàmà ọlọ́run yóò tún sọ ọ́ káwa náà kábà lè kọ́ dáadáa látara wọn àwọn tó bá ṣe wípé wọ́n ṣe àìdá àfàmùtàdọ̀ àwọn tí wọ́n ṣe àìdá ọlọ́run ọba yóò sọ nípa wọn nínú alukur'an ibi tọ́rọ̀ wọn kángun sí láyé ọlọ́run yóò sọ ọ́ ibi tọ́rọ owó padà tó kángun sí dọ̀wẹ́dẹ̀ kìyàmà ọlọ́run yóò tún sọ fún wa káwa náà ò bá a lè kọ́gbọ́n látara bí wọ́n ṣe lo ayé látara bí wọ́n ṣe lo ọlá látara bí wọ́n ṣe lopò látara bí wọ́n ṣe lo ààyè gbogbo àwọn nǹkan wọ̀nyí ló kún nínú alukur'an ló fi jẹ́ pé ẹni tí bá ń ka alukur'an dáadáa tó ń ronú sí yóò ṣe pẹ̀lẹ́ torí pọ̀pọ̀lọpọ̀ tí èèyàn wù kéèyàn ó jẹ́ pátá láyé àwọn tó ti jẹun tó jù bẹ́ẹ̀ lọ ọlọ́run bá ti sọ̀rọ̀ wọn náà alukur'an àwọn tí wọ́n ṣe dáadáa ọlọ́run bá sọ àwọn tí wọ́n ṣe bá míì ọlọ́run bá ṣàlàyé fún wa nínú alukur'an ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀ inú sóra yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìbúra ọlọ́run abúra pẹ̀lú tó bá wù nínú ẹ̀dá rẹ̀ ọlọ́run abúra pẹ̀lú ara rẹ̀ abúra pẹ̀lú ìròyìn rẹ̀ abúra pẹ̀lú èyíkéyìí tó bá wù nínú ẹ̀dá tó dá ṣùgbọ́n wàá láwọ̀ ò gbọ́dọ̀ búra pẹ̀lú nǹkan míì àfọlọ́run nìkan ṣùgbọ́n lọ́n lè búra pẹ̀lú èyíkéyìí nínú tó dá tó bá wù ọlọ́run ọba ní was-samā'i dhātil burūj. was-samā'i ọlọ́run ọba ní mo fi sánmà ọlọ́run ọba ni mo fi búra dhatil buruj alburuj buruj manzila ipò ààyè olóúnjẹ yorùbá ní burújì ẹ máa gbọ́ tí yorùbá náà sọ pé ẹni tí burújù ẹ̀ bá yọ burújì ipò àgbéga ṣùgbọ́n burújì níbí òun náà ni bí sánmà ṣe rí àwọn ààyè kọ̀ọ̀kan sánmà láwọn ààyè àwọn ibùdó ibùdó ibùdó ibùdó ní sánmà nítafimọ̀ ìgbà tí anabi wa muhammad sallallahu alaihi wa sallam tanabi ṣe al-isra wal-mi'raj gbàtà anabi gun sánmà ibùdó kọ̀ọ̀kan tánàbí ti ń dúró ní sánmà kọ̀ọ̀kan ó ní tí anabi sọ fún wa ìgbà tí mo débi nǹkan báyìí ló ṣẹlẹ̀ ẹni báyìí ni mo pàdé nǹkan báyìí ló gbogbo àwọn nǹkan yẹn burúj bí sàmà sì rí yẹn ààyè ó tún láyè ó nípele ó nípele ó nípele ó ń bẹnu àwọn àfúnímọ̀ tí wọ́n ní ọlọ́run ọba fi sánmà búra àti gbogbo àwọn ààyè ibùdó tó ń bẹ nínú sánmà. wàsàmà ìbá ti burúj wàlíyàwó mi lọ́rùn ó ń bẹ nínú àwọn àfa onímọ̀ tafsir tí wọ́n ní alburuj ó náà ní almanazil ó náà ní àwọn àyè tó yẹ pé tamuru bíi ashams walqamar bí òòrùn ṣe rí òòrùn ní ojúpò nínú ìmọ̀ jọ̀gráfíà a rí pé òòrùn ó lójúpò tiẹ̀ àwọn ìràwọ̀ wọn lójúpò tiwọn ọlọ́run ọba ọ̀tọ̀ pé wá ṣọ́mṣù tẹ́jìrì lè mustaqarri laha. wá ṣọ́mṣù tẹ́jìrì lè mustaqarri laha. dhalika taqdirul azizil alim. àyè mi nínú alukur'an ọlọ́run parí ayé pé wọ́n pé wa n fi falakin yasbahun. ọmọ قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون nínú àwọn ìtumọ̀ táwọn àfọ onímọ̀ tafsir tí wọ́n fi tú alburuj nínú ẹ̀ ni pé a rí nínú wọn tó tú sí àwọn ìpele ìpele ìpele ibùdó ní sánmà àrí àwọn tí wọ́n tu wípé òun náà ni ojúpó tóòrùn ń gbà tí ìràwọ̀ ń gbà tó sòpá ń gbà nínú sánmà gbogbo wọn náà lójúpó wọn wọ́n wá fi ẹsẹ̀ ìtumọ̀ yẹn múlẹ̀ pẹ̀lú àyà nínú alukur'an tọ́lọ́wọ́n bá ní wal qamar wal والقمر قدرناه منازل نعم ọlọ́run ọba ní ṣe rí òṣùpá tẹ rí yẹn qaddarnahu bóṣùpá ṣe rí yẹn ìgbà kan bẹ tó bá kọ́kọ́ yọ yóò rí tínrín tó bá tún yá yóò tún قدرناه منازل حتى عاد كالعرجون القديم bó bá wá tóbi yóò wá tún máa dínkù títí tí ó fi wá dà gẹ́gẹ́ bí ọ̀rùjún ọ̀rùjún òun náà ni ọgọ́mọ̀ ọ̀pẹ alqadim èyí tó ti gbó tó ti pẹ́ tó ti fẹ́ rẹ̀ dànù yóò ara ṣe tẹ́ẹ́rẹ́ ọlọ́run ọba fi bí òṣùpá ó ṣe rí nígbà tó bá ti fẹ́ wọ̀ tán ọlọ́run fi wé ọ̀rùjúùn ọ̀rùjúùn yẹn làwa ṣùgbọ́n ti dábínú ni ọwọ́ ọwọ́ dàbínú ọgọ́mọ̀ ìmọ̀ lára ọpẹ ṣùgbọ́n ní ti dàbínú ibi ìmọ̀ náà ni ó ṣe rí yóò ara yọ tó bá ti wá yọ tó ti wá pẹ́ pé yóò wá mọ yóò mọ wọ́jì tí ó wá mọ tẹ́rẹ́ títí títí tí ó ìyẹn náà ń pè ní urjun èyí tó ti wá pẹ́ tán retí kọkànrẹ́ bọ́ọ̀lẹ̀ òun ni urjunul qadim yóò wá tínrín débi pé téèyàn bá ń wo gan èèyàn mọ̀ wípé bẹ́ẹ̀ ni pé kò síbẹ̀ ọlọ́run ọba ni bó ṣùpá ṣe tóbi yẹn tó bá yá yóò tún wá di tínrín tí ó dàbẹ̀ ni pé kò tóbi mọ́ ọlọ́run ọba ìpele ìpele ìpele ń bẹ fún òṣùpá nìyẹn bákan náà oòrùn tẹ rí yẹn náà tẹ̀jì rí òun náà dúró lójú kan oòrùn náà lójúpo tiẹ̀ ní gbèdéke àsìkò tá a fún tó bá ti rìn báyìí ọdún kan pé tó bá ti ṣe báyìí ọjọ́ kan nìyẹn tó bá ti yí báyìí ọdún kan nìyẹn lè mustakọrẹ ńlá ha olóòdú olójú kan. ọlọ́wọ́ bá ní ìpè bubu bóun ṣe ń lọ tí ń bọ̀ ìpè bubu tó tayọ ntẹ́nìkan lè ṣerú ẹ̀ ni tẹkidiru làzízi làálí ìpè bubu ẹni tó lágbára jùlọ tó sì nímọ̀ nípa kò ní í ṣe pa níjọ́ ti lè ṣe pa ayé fẹ́ parẹ́ nìyẹn níjọ́ náà àsìkò tó yẹ kó yọ ni ó yọ ibi tó yẹ kó dé lásìkò kan àsìkò yẹn ni ó dé bẹ́ẹ̀ dàlíkà tẹ́kìdìrò làásìsì làálì. dàlíkà tẹ́kìdìrò làásìsì làálì. naam. للشمس ينبغي لها أن تدرك القمر ọlọ́run ní oòrùn tẹ́rí yẹn bó ti wulẹ̀ kó yára tó kò lè bá òṣùpá lọ́nà. ẹ sì ní gbọ́ pé òru kọ́ wá ṣáájú ọ̀sán òru lákọ̀ọ́kọ́ rí ká tó rọ̀sán àyà yìí àwọn àfáà máa lo isti iná san láti lè fi wípé tí tóòrùn bá ti wọlé ní àti bọ́ sí òru ọjọ́ jímà torí pé òru ló ọjọ́ ṣùgbọ́n nínú ẹni tọrọ ò bá yé yóò máa sọ pé aago méje aago mẹ́jọ aago mẹ́jọ ọjọ́ ọjọ́ àlàmísì aago mẹ́jọ òru ọjọ́ jímọ̀ torí pọ́lọ́wọ́n ọba ní wàhálà lẹ́yìn ló kún náà. wàhálà ọ̀kọ̀ọ̀kan nínú òrùn àtòṣùpá ni wọ́n lójú pò tí kò wọ àwọn tí ń lùwẹ̀ tí kò wọ àwọn ń gbà àwọn ojúpò yẹn lọ́lọ́wọ́n bá fi wá ń búra níbí lọ́lọ́wọ́n bá fi sọ pé was-samā'i dhātil burūj. ọ̀rọ̀ wọn bá ní mo búra pẹ̀lú sámà àti àwọn ààyè ibùdó ààyè ojúpòòrùn àtòṣùpá tí ń bẹ nínú sánmà mo fi búra ọjọ́ wo ni ọjọ́ ta ṣàdéhùn fún yín onáàdọ́ gbọ́dọ̀ alkiyama ọlọ́ni mo fi jọ́ tá a bá yín ṣàdéhùn pé yóò wáyé onáàdọ́ gbọ́dọ̀ alkiyama ọlọ́ni mo fi jọ́ náà mo fi búra. wọ́n ṣáà ọlọ́run ọba ní gbogbo ẹni tí ń jẹ́rìí pátá mo fi búra wà màṣúhúdẹ̀ àti ń ta jẹ́rìí lélẹ́rí ọlọ́run ọba ní mo fi búra àwọn àfúnímọ̀ tafsir wọ́n ní wà ṣáhid wọ́n lòun náà ní yawmul jumu'ah wà màṣúhúdẹ̀ wọ́n lòun náà ní jọ́ àràfà ẹ̀wọ̀ bá wọn sálábù ṣe ọlọ́run ọba ń fi àwọn nǹkan wọ̀nyí bóra láti lè jẹ́ ká pàtàkì ọ̀rọ̀ tó fẹ́ sọ fún wa àwọn ìbúra yìí ṣe pàtàkì ṣùgbọ́n làwọn fẹ́ fi pàkíyèsí wa ká lè mọ bí n tó ń fẹ́ sọ fún wa bó ṣe lágbára tó. kùtìlà ashabul ọlọ́run ọba kùtìlà bìmánà lùínà qatalahumullahu wa anna yufakun ìdí pọ́lọ́ wọn bá ń bá wọn jà la'anahumullah ibi dandan ọlọ́wọ́n ọba kó máa bá wọn òun tó bá ti bọ́ qatalahumullah ayé qatalahum kùtìlà lánà ọlọ́run kó máa jẹ́ táwọn ẹni náà àwọn wo ashabul àwọn al-ukhdud kí náà ń pè ní al-ukhdud òun náà ni jamu rẹ̀ ni àhàdídù òun náà ni ọ̀gbun kan kéèyàn gbẹ́ ihò kan kó jì kéèyàn wá dáná sínú ẹ̀ ìyẹn ni lábá ń pè ní òkúdòdì ṣe mọ̀ wípé tí wọ́n bá dáná sílẹ̀ tí wọ́n bá sọ ẹran síbẹ̀ ẹran lè sá bá bá sọ ẹnìkan síbi iná bí iná bá mu ó lè sá ní South Africa ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn gbà tí wàhálà kan ṣẹlẹ̀ ń bẹ̀ láàrin àwọn aláwọ̀ dúdú àwọn àwọn ará South Africa tó ń sun àwọn àwọn èèyàn náà wọ́n dáná sun ẹnìkan láàyè gbà tí náà wàá mú ó sì dìde ó sá jáde wọ́n wá ní kan filẹ̀ àwọn èèyàn fẹ́ mọ ilé wọ́n ní kan filẹ̀ wọ́n ń sá iná wá wà lára rẹ̀ wọ́n ń sá eré mélòó ló fẹ́ sá jẹun bóyá ètò ṣubú lulẹ̀ díẹ̀ àwọn èèyàn níkà nínú ọlọ́run ọba ní gbogbo ẹni tó ṣe irú bẹ́ẹ̀ nígbà tá a wí àtàwọn tí wọ́n tún máa ṣe bẹ́ẹ̀ táyà òfin ní jáyé mọ́ kùtìlẹ̀ ashabul ukhdud lánà ọlọ́run kó máa báwọn ènìyàn kan tí wọ́n gbẹ́ ihò bíi kànga tí wọ́n dáná sí tá sì ń sọ àwọn èèyàn síbẹ̀ òkùdúdù yìí ọlọ́run tó wá ṣàlàyé ìtumọ̀ iná kan ní dáàtòlù àkú iná tí wò yé máa kójò kì í ṣe iná tí wọ́n dá tó wá kúrò ń díẹ̀ iná tó lè wípé kò tiẹ̀ wọ́n sá ń kó ni tí sá ń jò hì hì dáàtòlù àkú ọ̀ọ́dù iná tó ṣe wípé dáàtò lùwàkú ọlọ́pọ̀lọpọ̀ ntí àlùwàkú ó náà ni ntí máa jẹ́ náà ó jò gbogbo téèyàn máa fi sínú náà tí fi máa jóyìí náà ń pè ní wakud yàrá lẹ́dínà àmànú. ku anfusakum wa alaykum nara wa kudu an-nas wal hijara. waqud in tí wọ́n fi máa ń koná jò ní jẹ́ wakut ó lè jẹ́ petro ó lè jẹ́ ògùnsọ̀ ó lè jẹ́ igi ṣé ẹ máa tẹ́ ń pè lógùnsọ̀ ó lè jẹ́ igi ó lè gbogbo ohun tó lè jẹ́ kí iná ó tètè máa jò ayò lógùnsọ̀ gbogbo ohun tó lè jẹ́ kí iná ó máa jò yìí náà ń pè ní wakut ní èdè lárúbáwá ọlọ́run ọba ní iná tí wọ́n dá ọ̀hún anárẹ́dá tìlọ́kùn iná tó ṣe wípé ọlọ́pọ̀lọpọ̀ ń ti múná jò ló kún sínú ẹ̀ bí wọ́n ṣe wá dáná ọ̀hún tó àwọn tí wọ́n dáná ọ̀hún wọn ò fi gba kan kúrò ń di ẹ̀ jókòó ti iná náà bọ́ bá fẹ́ kú wọn a tún dà tí ó fi máa jò wọn a tún dà á sí èdè òun alẹ́ àkùnrin nígbà tó ṣe pa àwọn ashabul ukhdud yìí wọ́n jókòó tí iná ọ̀hún ni wọn ò kúrò ń bẹ́ẹ̀. wa hum ala ma yaf'aluna bil mu'minina shuhud gbogbo tí wọ́n ń ṣe pẹ̀lú àwọn onígbàgbọ́ òdodo níjọ́ náà wọn ò kúrò ń bẹ̀ wọ́n fẹ́ mọ bí wọ́n ṣe dóná tán tí wọ́n fi dé àìmọ̀ wọ́n tún lè sọjí padà wa على ما يفعلون بالمؤمنين شهود وهم أو أصحاب الخدود وي على ما يفعلون بالمؤمنين شهود إن تنسي سوى مؤمنين جتاوي شهود وقت ودروبة وفي رايه wọ́n fẹ́ rí dájú pé wọ́n jóná tán eru wọn gan náà kan tún kó tún kan tún fún ọ sínú atẹ́gùn pé ẹ̀hẹ́n àwọn rẹ́yìn wọn ní tí wọ́n ṣe nìyẹn níjọ́ náà àwọn wo náà sábàbìlì ọ̀kọ́dọ̀t anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi sọ̀tàn wọn fún wa ìgbà tó kù ni ṣùgbọ́n nítorí àsìkò ìtàn arákùn ọmọ ọ̀dọ́mọkùnrin kan bàbá rẹ̀ ọba ni bàbá rẹ̀ yìí wá ní káhínù kan babaláwo kan tí mo dáfá fún ọba yìí wá rí wípé tóun bá jáde láyé ó súnmọ́ kọ́mọ yìí ó padà dépò ṣùgbọ́n yẹ kó o náà mọ̀ nípa afá ó wá ní kọ́mọ yìí ló mọ kọ́fá lọ́dọ̀ bàbá yìí tọmọ yìí bá tí wọ́n ń lọ a pàdé àfáà kan lọ́nà nínú àwọn rubẹ́ẹ̀nì tó bá ti pàdé ẹ̀ lọ́nà ọmọ yìí ó yàdọ̀ àfáà yìí àfa yóò jẹ́ ọmọ ọlọ́run nìkan ló yẹ kéèyàn ọmọ sí ṣùgbọ́n ibi tí bàbá rẹ̀ rán ọmọ lọ ọmọ ìsàn síbẹ̀ yóò kọ́ lọ́dọ̀ àfa yóò gbọ́dọ̀ ọlọ́run yóò tún lọ́dọ̀ babaláwo ìgbà tó yá ọmọ yìí tó bá dọ̀dọ̀ babaláwo ń bẹ̀rẹ̀ sí sọ pé babaláwo ọlọ́run ló yẹ kéèyàn ọba dúró babaláwo kì í ṣe tí mò ń kọ́ nìyẹn ṣùgbọ́n àfa yìí ti sọ fọ́mọ wípé mọ́ pé mi ni mò ń sọ nǹkan yìí fún ọwọ́ àdújọ́ kan ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ bàbá ọba yìí ọba fọ́ lójú wọ́n wá wá gbogbo ọ̀nà tí wọ́n fi la ojú bàbá yìí ojú rẹ̀ ọ̀la ọmọ bá lọ pé pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ojú bàbá ojú bàbá àdúgbò bá gba gbogbo lé pé ah ọmọ yìí ti mọ ifá o abájọ náà ohun tí máa lọ kọ́ yìí ó tún yá níjọ́ kan ẹranko búburú ńlá kan ó kọ dí ọ̀nà ẹnẹkùn ráàyè kọjá ń bẹ̀ gbogbo èèyàn ṣe ń débẹ̀ wọ́n ń sá padà bọ́ọ̀lù ọ̀yìn ṣe débẹ̀ ọba kókúta ọba lórúkọ ọlọ́run ọba ọba jù ẹranko búburú yìí ọba ṣubú lẹ̀ ọba kú gbogbo èèyàn kọjá ìró bá dé ọ̀dọ̀ bàbá rẹ̀ pé ah ọmọ yìí ti kú ó ti mọ wẹ́tẹ níbi idán ṣùgbọ́n ọmọ yìí àfa yìí sì ń sọ pé má sọ pé mi ni mo sọ nǹkan kan sáàmù ẹgbẹ́ àwọn ṣe tán ṣe wọn wá òwe ṣé bá sì máa bá lọ náà nìyí ọmọ yìí bá sọ tí ń jó tọrọ ọlọ́run ló yẹ kéèyàn dúró tì ó òòsà kò jẹ́ nǹkan kan babaláwo náà ọlọ́ba babaláwo pé ìdẹ́ ìṣe ọ̀jẹ́ nǹkan kan ọlọ́run ló ká dúró tì ó ní kúkúrú àṣírí bá látù bàbá rẹ̀ wá ní a. Ah, ìwọ ọmọ yìí ní tí mo ní ọlọ́sẹ̀ kọ́ ló ń ṣe yẹn òsàlọ́ ẹ̀kọ́ ọmọ àṣàfitì gbogbo àṣeyọrí sí ta ló wá àwọn ọmọ ọlọ́run kankan ọmọ ẹni ah, ọlọ́run ọmọ ìyá àmọ̀ fìyà jẹ orí ẹni fìyà jẹ mi ọlọ́run bá ń bẹ pẹ̀lú mi bàbá yìí wá ní tó wà ń bẹ ní pé kí wọ́n gbé ọmọ yìí kí wọ́n gbé sínú ọkọ̀ ọkọ̀ ọlọ́pọ́n ká wá gbé lọ sáàárín omi tá bá ti gbé sáàárín omi ká sọ sáànù gbogbo omi káwọn èèyàn kan máa bọ̀ nígbà dáàrin gbogbo omi tábẹ́ sọ́ọ̀lẹ̀ ọkọ̀ bá bẹ̀rẹ̀ sí ní mi gbàtọ́kọ̀ omi gbogbo àwọn tí wọ́n fẹ́ lọ sọ́ọ̀bẹ̀ àwọn náà rí inú omi ọba tó padà délé ó ní bàbá mọdé o ẹ̀rẹ̀ ẹ̀kún òde pa mí a ah! àbáyé náà dà ọ̀ya ẹ̀mú lórí òkè tó ga orí òkè tó ga tó ga rororororo ẹ̀yẹ̀ wa sọ látòrí òkè. Okay kẹ sọlẹ kó forí sọlẹ ṣùgbọ́n mo débẹ̀ nígbà tó dórí òkè òkè bá tún mì àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n rí bọ́ kò bá tún sọ̀kalẹ̀ mo o àwọn èèyàn náà wọ́n àwọn wá ọlọ́run ọmọ yìí fẹ́ lágbára ju ọlọ́run ti wá lọ tí bàbá yẹn ò fẹ́ kí káwọn èèyàn mọ̀ àwọn èèyàn wá ń rí wípé ọlọ́run nìkan lọ́ba lágbára bàbá yẹn wá ní ọ̀dà kí èmi náà mo lè sọ ọ́dẹ́ ìwé pamọ́ n tẹ́ ẹ lè ṣe ẹ pé gbogbo èèyàn jọ tẹ́ ẹ bá wá pé gbogbo èèyàn pátápátá jọ nínú ìlú ẹ wá sọ mí kẹ ẹ ṣe mí lálóore bí àgbéléwò kò sí dẹ́rẹ́ tó ní nípò ṣùgbọ́n tẹ́ bá wá mú ọfà ẹ wá sọ wípé pẹ̀lú orúkọ ọlọ́run tọmọ yìí ń sìn kó kú ẹ̀rì tẹ́ bá kàmí lọ́wọ́ kù ṣe mọ̀ pé dáwà tí ó ti ṣiṣẹ́ náà nù ọba gangan náà wà lọ àṣìṣe ó wá pé gbogbo èèyàn jọ ńgbà wá ta ọmọ yẹn lọ́fà ọmọ yẹn lọ́fà gbàtọ́ ọmọ yẹn kú ọba yẹn wá nítọ̀ ṣe ẹja padà sídò sáwà sẹ́ni bó ti kú báyìí àwọn yẹn ní rárá o ọlọ́run ọmọ èyí ń làwọn ọmọ ẹjọ́ sì fún ọ torí pé ọlọ́run rẹ àti ẹjọ́ yìí kí ló ṣe ọlọ́run tọmọ yìí òun lọ́ba alágbára ọmọ yẹn ó fẹ̀mí ẹ̀ lẹ̀ láti jẹ́ kí dáwà kẹlímọ́tò tawhid kò fẹsẹ̀ rinlẹ̀ bí táwọn lọ́gà nìyẹn kò sí ní téèyàn ò gbúdọ̀ ọwá ń sọ pé torí páwọn èèyàn fẹ́ sọ ọ́ lẹ́nu ò polongo tawhid ò ń torí páwọn èèyàn kò bínú ọ̀ sọ̀rọ̀ tawhid ẹnìkan lọ́fẹ̀ẹ́ mi ara rẹ̀ lẹ̀ nítorí kí dáwàtò tawhid kò lè fọ́nká ọba ìwá ní ẹ̀hẹ́n ọ̀dà ní ni pé gbogbo yín pátá àwọn tó wá kó jọ́njọ́ náà ni wọ́n ń pè ní ashabul ukhdud wọ́n wá gbẹ́lẹ̀ tó fẹ́ wọ́n wá ní gbogbo ẹnikẹ́ni tó bá ti nígbàgbọ́ nínú tọ́mọ yìí sọ pátá ọ̀yá inú ná ẹ máa lọ́nu náà bẹ́ẹ̀ ẹ máa fún wọn nù náà gbogbo àwọn ìbáyìí sọ pé ọtẹ wà lọ́rùn wọ́n ń tò lọ́wọ́ ọ̀wọ́ báyìí ni wọ́n sì lọ́ ń kó sínú náà àníṣe tọ́mọ yìí làwọn ò ṣe wọ́n sàn kó nù náà wọ́n kó nù náà obìnrin kan wá ń bẹ ọpọn ọmọ lẹ́yìn ìgbà tó súnmọ́ bí iná tí náà rà á ó fẹ́ sá padà sẹ́yìn ọmọ ẹ̀yìn ẹ̀ bá sọ̀rọ̀ ó ní ya umma ìrẹ̀ ìyá mi udkhuli wọnú bẹ̀ nínú àwọn ọmọ tó sọ̀rọ̀ nígbà lórí ìtẹ́ ní tó bí hadith yẹn báàbù àwọn tó sọ̀rọ̀ àwọn ọmọdé tó sọ̀rọ̀ lórí ìtẹ́ ọmọ yẹn sọ̀rọ̀ lẹ́yìn ìyá rẹ̀ ìyá wọ́bẹ̀ alìjẹ́ndà ni wọ́bẹ̀ obìnrin náà sì wọ̀ bẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jóná níbẹ̀ àwọn yẹn ọba yẹn àtàwọn àmì wọn wá dúró pé ẹyẹ ẹja dúró tì ẹnìkan kan ní wọn ò jáde ọlọ́run ọba sọ pé kutila ashabul ukhdud kutila ashabul ukhdud ọlọ́run ọba ní ibi dandan ọlọ́run kó máa bá wọn tí wọ́n dáná kànga tí wọ́n ń kó àwọn èèyàn síbẹ̀. iná èyí tó jọ́pọ̀lọpọ̀ ti ń múná jò onírúfẹ́ iná tí wọ́n dá níjọ́ náà aláníjọ́ ta wí àwọn tí wọ́n dáná ọ̀hún wọ́n jókòó tí náà náà ni wọn òfìbà kan kúrò ń bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba ni níjọ́ ta wí wàhún gbogbo àwọn tí wọ́n dáná ọ̀hún táwọn òṣètò lọ́wọ́ aláàmọ́ ẹ̀yà fún àlùnà bil mu'minina shuhud wa hum ala ma yaf'aluna bil mu'minina shuhud gbogbo tí wọ́n ṣe fáwọn mùmìnì níjọ́ náà ó sojú wọn wọn ò kúrò ń bẹ̀ wọ́n dúró títí táwọn yẹn fi jóná di eérú ọlọ́wọ́n bá ní ẹ̀ṣẹ̀ wo làwọn mùmìnì ṣẹ̀ kí ni wọ́n ṣe fún wọn. wa ma naqamu minhum إلا أن يؤمنوا بالله العزيز الحميد ọ̀rọ̀ bá ní wà máa nẹ́kọ̀ọ́mú mi ní wọn ò sàdédé máa bínú wọn wọn ò sàdédé máa díyà jẹ wọn ànápémà ìyà ìfìyàjẹ ní al-intiqam bọ́yẹ̀ nìkan ó tẹ̀ ọ́ mọ́lẹ̀ kọ̀ wá sí sọ́ọ̀rì wọn náà wá lọ ọwá ọkàrà tẹ̀ mọ́lẹ̀ ni ọwá fún yín gbẹ́sẹ̀ òkè. Okay ìtìkọ́mù ọ̀fẹ́ gbẹ̀sán ní tó ṣe yẹ ọlọ́run wa máa na kọ̀ mú mi ni ọlọ́run ọba sọ pé wà mọ́ rúbìbù ní kíma ni ara ń ta wọn bí ìgbà tí wọ́n ṣẹ̀ wọ́n ọlọ́run wa máa na kọ̀ mi ni wọn ò ṣàdédé máa fìyà jẹ wọn wọn ò ṣàdédé máa yaró lára wọn. ẹ̀ṣẹ̀ kan ṣoṣo tí wọ́n ṣẹ̀ wọ́n tí wọ́n fi ń yarú lára àwọn ohun náà ni wípé. nítorí pé wọ́n gba ọlọ́run ọba ọ̀kan ṣoṣo wọ́n gbà á gbọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ nìyẹn. torí pé wọ́n gbọ́ ọlọ́run ọba ọ̀kan ṣoṣo gbọ́ alaziz ọba alágbára ọba adébórí alhamid ọba ọlọ́pọ̀lọpọ̀ ẹ̀yìn ọba tó ní ẹ̀yìn ní sánmà àti ilẹ̀ ìgbàgbọ́ nínú ọlọ́run ọba yẹn náà ni a fi ṣẹ̀ wọ́n ìgbàgbọ́ nù wípé gbogbo ntáyé orí kún ó gbé kalẹ̀ tọ́lọ́run làwọ́ ó ṣe ni mùsùlùmí fi dáràn láyé ẹ̀gbà democracy kódà bẹ́ẹ̀ bá ní ẹ kò sí tó burú democracy mọ́ṣẹ̀rí àdáa jùlọ wọn ò fẹ́ gbọ́ yẹn wọn ò fẹ́ gbọ́ bó ọba wà láàyè ibi tí wọ́n wà tọ́ bá ní democracy àtọ́gbé ọ̀dà ṣùgbọ́n ṣẹ̀rí àtọ́lọ́ ń dáa jùlọ wọn ò fẹ́ gbọ́ àwọn èèyàn lẹ́nu wọ́n ń rìn o lóbìnrin ṣùgbọ́n jọ́tẹ̀ ẹ bá lẹ fẹ́ máa múra obìnrin mu mi ni ó máa múra bọ́lá ń ṣe ní kó múra wàhálà dé tọ́ba wa bí léèrè pé wo lọ ṣẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ o fẹ́ múra bọ́lá wọn bá ṣe ní kó múra tó bá dìgbà náà o ní ní ráìtì mọ́ ṣùgbọ́n tóbìnrin ká bá ní pátá lòun fẹ́ máa wọ̀ tí wọ́n bá ní mọ̀ wọ̀ pátá ẹ má jẹ́ oyà lẹ́nu àwọn lawyers kò dìde wọ́n defend the right here wọ́n lò lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin òun ló lára ẹ̀ nígbà tí ò ti kí pátábọ̀ wọ́n dì ẹ fi sílẹ̀ ṣùgbọ́n tóbìnrin mùsùlùmí bá wá fẹ́ bojú àbófẹ́ múra bọ́lọ́run ṣe ní kó múra wọn á sọ pé kò lẹ́tọ̀ọ́ mọ́ wọ́n wàá sá pamọ́ sábẹ́ security nílẹ̀ haúsá báyìí bóbìnrin mùsùlùmí tó bá fẹ́ lọ kírun jímọ̀ kó tó wọ ẹnu géètì mọ́sáàsì jímọ̀ wọn kọ́kọ́ yẹ̀ ẹ́ wò obìnrin kan yóò kọ́ síjú fóbìnrin tó bá tún wá wọ mọ́sálásí kò gbúdọ̀ lónìí kọ́ọ̀bù kírun nu mọ́sálásí yọ̀yọ̀ ní kọ́ọ̀bù irú dárúsù tá a wà yìí ẹni tó bá mọ̀ pé ó lónìí kọ́ọ̀bù tí ó gbọ́ dárúsù báyìí ìta ní ó jókòó sí sùmọ́tò ọba lè jókòó tá a fọ́ mọ̀ wọ́ bẹ́ẹ̀ ó sì ẹ nídìí ìṣẹ̀lẹ̀ náà ti sìn ní. bẹ́ẹ̀ bá wàá béèrè pé kí ló dé wọn ò for security purpose ah ah jẹ̀mọ́ ẹwà dánwò ṣé ni ṣe bí wọ́n ti identify ẹ̀ kó tó wọlé ẹwu bíṣù ẹwu èṣù bẹ́ẹ̀ sì ni ẹni tó ń wọ̀ wọn kú wọ̀ wọn ò ní líǹkì tí wọn mọ̀ nǹkan kan bó ti wùlẹ̀ kó má ọlọ́wọ́n bá ní wa máa ń nakọ̀ mú mi ní owó olè fẹ́ràn yín lókùrú gbàtẹ́ bá tilẹ̀ fẹ́ ṣe tọ́lọ́hún olórí ẹ̀sẹ̀ tẹ́ ẹsẹ̀ náà nìyẹn wa máa ń nakọ̀ mú mi ní ohun ilá ayò ní obìnrin ilá azizil hamid. wọn ò sàdédé máa yaró lára yín ẹsẹ̀ tẹ ẹsẹ̀ wọn náà ni pé láyún minú àwọn wọ̀nyí gbàgbọ́ nínú ọlọ́run ọba aláàzízìl hàmí ọba alágbára ọba ẹlẹ́yìn ọba tó ṣe wípé ọba tó ṣe pọ́n ló nìkápa sánmà méjèèje àtilẹ̀ méjèèje. bẹ́ẹ̀ sì ni níjọ́ tí wọ́n ń sun àwọn mùmìnì nínà yìí ọlọ́run rí Allahu ala gbogbo nǹkan pátá lórí ẹ pe pé ẹ jẹ ọlọ́run bá ń gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe àwọn olùgbàgbọ́ òdodo. ọ̀rọ̀ dájúdájú gbogbo àwọn tí wọ́n máa fìtínà àwọn olùgbàgbọ́ lọ́kùnrin walmuminat àtàwọn olùgbàgbọ́ lóbìnrin èé ṣe nínú alukur'an gbogbo ibi tọ́lọ́run bá ti sọ̀rọ̀ almuminun ó ti kọ́ àwọn obìnrin náà sínú yàrá lẹ́dínà àmànú ọlọ́run ò ní ìdíkọ́ ìyàtọ̀ pé àyàtọ̀ àláì àmànú kí ni tóbi rí àmànú ọlọ́run ò ní ìdíkọ́ tí ẹ̀ sọ yẹn mọ́ torí pé tọkùnrin yẹn ti kó tàwọn obìnrin sínú kí ló dé tọ́lọ́run fi sọ tóbìnrin lọ́tọ̀ náà gbogbo àwọn tó bá ń fìtínà àwọn onígbàgbọ́ òdodo lọ́kùnrin àtàwọn tó bá ń fìtínà àwọn onígbàgbọ́ òdodo lóbìnrin tó bá ń fìtínà wọn. tí wọn ò bá tètè lọ túbá kí wọ́n jáwọ́ ń bẹ̀. ولهم عذاب الحريق ìyà ẹlẹ́tẹ̀ eléro àdáàbù jahannam ìyà jahannam yóò máa jẹ́ ti wọn dọ́gbọ́dá alkiyama wọlẹ́hùn àdáàbù alhariq ìyà tí máa jóòyàn téèyàn ó jò tán yányán ó ń bẹ nítorí alkiyama ó ní ó jẹ́ táwọn èèyàn wọ̀nyí. níbi tá a bá àyà yìí dé nítorí àsìkò àwọn durus ẹ̀kọ́ tó pọ̀ ó ń bẹ nínú ayé yìí tá a tù yìí àkọ́kọ́ nú ẹ̀ ó náà ní pọ́lọ́ tó dá wa kò sí tí ò lè fi búra nínú gbogbo ẹ̀dá ẹ̀ ṣùgbọ́n àwọn ò gbọ́dọ̀ búra pẹ̀lú nǹkan míì àyàforúkọ ọlọ́run nìkan ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó jẹ́ ká mọ̀ wípé àwọn ẹni bí ń bẹ àwọn ẹ̀ka nínú èèyàn tó jẹ́ pé kò síyà tí wọn ò lè fi jẹyàn wọn a mọ ibi tí nǹkan ó ti dùn ọ wọn ó sì kàn ọ níbẹ̀ tí wọn bá mọ kòkò àrùn tó ń pọn mí sí tó bá fi hàn wọn níjọ́ tó bá ti ṣẹ̀ wọn ó ná kọlọfọ ẹ ṣọ́ra fún àwọn èèyàn bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni téèyàn bá ti ṣẹ̀ tó yẹ pé ibi tí ń dùn yẹn ni ó ti tẹ èèyàn kéèyàn mọ́ mu torí pé nínú ẹ̀kọ́ tó yẹ wa bá bá ń jà bíi kakúkọ́ bí wọn bá sì ń sunkún èèyàn a máa ríran kùtìlá sahabul khudud kí ló tọ́ lọ́wọ́ fi làánà àwọn ènìyàn torí pé wọ́n sun wọ́n ná wọ́n tún dúró tí wọ́n báyìí tí wọ́n fi dé ohun bẹ̀bẹ̀ nínú àwọn ènìyàn bọ́lá wọn bá kó àlámà rírẹ sábẹ́ wọn lànàbí bí máa ń bẹ lọ sallallahu alaihi wasallam anabi oni allahumma inni ashku ilayka da'afa quwwati wa qillata hilati wa hawani ala ila mantakilni ila ba'idin yatajahamni ẹ ila aduwin ila ba'idin yatajahamni aw ila aduwin malakta wa amri anabi oni rẹ Ọlọ́run mọkọ àlámọrí mi sábẹ́ ẹni tí ó fẹ́ràn mi mọkọ àlámọrí mi sábẹ́ ẹni tó jọta mi tó yẹ pé gbogbo àṣeyọrí mi kò ní dùn mọ́nú òun ọ̀nà wa ni kọ́ sáyìn ìwé oríire rẹ kò ní sáyìn ó tó ń téèyàn máa bẹ lọ́wọ́ ọba lélẹ́rí torí pé ó ń bẹ ń bẹ ṣàmọ́tẹ́tùl àdá ẹ̀rín ọ̀tá ń bẹ ń bẹ ànábì àwa máa bẹ lọ́hùn pé ọlọ́hun sọ mi ní ṣàmọ́tẹ́tùl àdá ntọ́ta ó máa rí tí ó fi máa rẹ́rìn pé ah, ọwọ́ bá àzọ fún ọlọ́hun kó sọ wá bẹ́ẹ̀. àwọn ènìyàn kan ń bẹ wọ́n yàkà lẹ́mìí wọ́n yàkà níṣesí wọ́n yàkà níròrí bọ́ ọ bá ṣẹ̀ wọ́n ibi tí wọ́n ti yí tiẹ̀ ibi tó ní gbàgbé láìláì ṣùgbọ́n lómi ń bẹ bẹ́ẹ̀ bá jọ gúnra yín ibi tí ó ti gún ọ yóò fa àyè péjọ parí yóò fa àyè ẹlẹ́ẹ̀ látara àdé eléyìí ọlọ́run ọba wa máa ń bínú púpọ̀ sẹ́ni tó bá nírú ṣe síbẹ̀ tó yẹ pé jọ́tọ̀ o bá ṣèṣì gun báyìí ibi tí ó ti gun ọ padà ibi tó ní gbàgbé láéláé òun náà nírọ àwọn ashabul ukhdud wọ́n ronú pé kí làwọn lè ṣe fáwọn ẹni yẹn wọn ò sọ pé káwọn ó lé wọn kó nùlù wọn ò sọ pé káwọn ó tì wọ́n mọ́lé wọ́n ní ó yẹ lọ dáná ẹ sì dà wọ́n síbẹ̀ kì í wá ṣe pé ká dà wọ́n sínú náà rárá kì í túnṣe pé wọ́n fè àwọn gangan náà dúró tì lóya àìmọ̀ àwọn tá a bá ní dúró tì wọ́n wọ́n lè gbàgbọ́dẹ̀ àwa gangan la máa má nítorí àwọn kan nìyẹn nínú àwọn èèyàn gbẹ́sẹ̀ yẹn ṣe tóbi tó lọ́wọ́ fi làánà wọn kutila ashabul ukhudud ká ṣọ́ra gbogbo àyíkáyè tá a bá wà kápáyà ọlọ́run gbogbo ìkúdà tọ́lọ́run bá fi sọ wa lọ́wọ́ torí pé mélòó mélòó lẹni tó lé ìkúdà lọ́wọ́ lẹ́ni tó bá sì tún dọ̀la yóò tún di ẹni tí wọ́n máa béèrè fún ìkúdà lọ́wọ́ ẹni tó fi dàbẹ́ lánìí súnà tọlọ ní bọ́lọ̀ ń sì ń sílẹ̀ èèyàn gbúdọ̀ ṣe pẹ̀lẹ́ wà á bọ́dọ̀ kọ́dé àná múhàlẹ̀ àhàrẹ̀ wà lọ́wọ́ náà sàbí wọn fà á. mélòó mélòó lẹni tó rò pé òun wà nípò ṣùgbọ́n ní tẹ rò pé ẹrú ni lónìí ẹrú ó sì dẹni tí ó wà mọ́ sórí bẹ́ẹ̀dì ọmọlúàbí tó bá wá dé yóò ṣe mọ béèrè àyè ni ẹ̀dá kún bó máa sùn sí wọn dáa lẹ́fẹ̀ẹ́. wà á bí dún kọ́díyà náà mú àlà àríire wàdú nàṣàbí mafáríṣù tùrọ́bùn wàdú nàṣàbí mafáríṣù tùrọ́bùn. ìdá kúntà fi amúre fàkún fi ìmọ̀ sí náà bàbá kó nǹkan kan tì ọ́ ìwọ ọmọlúwàbí pẹ̀lú ẹ̀ torí èmi kọ́ torí ọ̀la ni gbogbo nǹkan ni ó dìtàn á dìtàn ní táwọn èèyàn máa sọ nípa wa ìtàn yìí sì igbó kì í gbó gbogbo ó padà dìtàn lóbi jẹ́ kéde dákúntà fi amúre ń fàkùn fíìmù sínà gbogbo àtọ́ bá ń bẹ lórí alámọ̀rí kan ṣe dáadáa ṣe n tá a sọ nípa rẹ bó bá ṣe dáadáa náà ní ṣe kó pọ̀ tó bá ṣàìdá náà ní gbìyànjú ẹ̀ káfí lè rí nǹkan sọ nípa rẹ ni àwọn asahabul hudud ọlọ́run sọ nípa wọn kò parẹ́ dè ní àwọn ò mọ̀ wọn ṣùgbọ́n kọ́ọ̀lẹ̀ sọ fún wa ọlọ́mọ ọmọ dárúkọ wọn nítorí pé wọ́n fi kà mọ́ ìbínú àfa wa Umar ọmọ Khattab kọ́lọ́wọ́n bá kó bá ayọ́nú sí ìgbà tó ń ròyìn rẹ̀ wọ́n ní àfa wa Umar ọmọ Khattab ó jẹ́ nìkan tó ṣe wípé làyínà ẹni tọ́lẹ̀ ni mingere tó a fi kì í ṣe tọ́lẹ̀ ó wà limit ṣùgbọ́n kì í ṣe látara weakness kò weak bákan náà ṣẹ̀dídán mingere ọ̀nùfín ó le ṣùgbọ́n kì í ṣe tìkà ẹlòmíín le ìkàsí tún ni ẹlòmíín sì ń bẹ ó lẹ̀ ìkànnì ẹlòmíín wá ń bẹ ó lé lójú ṣùgbọ́n kì í ṣèkà ẹni tó lé tí èé ṣèkà òun lẹni tó ṣe wípé tọba ọ̀dà ẹ bá fi àjẹ ẹran ti wípé ìṣègbómi ọ̀sàṣẹ́kù àìmọ̀ ògbẹ́lẹ́gbẹ́ kó mọ̀ ẹ́ ṣùgbọ́n ẹni tó bá jẹ́ kà yóò ní tó wà ń bẹ̀ ni wípé ẹ̀fọ́ kò kó amú rẹ̀ kan gá wájú ta rẹ̀ lọ́dà gbèsè. òun mú kà mọ́ ààyè tó ń bá wá àti líle yẹn ìyẹn ṣe wà mùsùlùmí lọ́lọ́wọ́n bá fi dárúkọ asahabul okudud kì í ṣe pé dákọ wọn lásán tún làánà wọn nínú àwọn nǹkan tá a fẹ́ ká mú bẹ́ẹ̀ kó kálukú ó ṣe pẹ̀lẹ́ torí pé bá a ṣe ń sọ bá a ṣe ń sọ̀rọ̀ ẹnìkan la mọ̀ a rí nínú ìtàn bàbá tó jẹ́ gateman olówó tí ọmọ bàbá olówó padà wá di dráìfà ọmọ bàbá gateman táwọn méjèèjì sì ń bẹ láyé bàbá gateman àná ń bẹ láyé bàbá olówó àná náà ń bẹ láyé wà níbo ló ló ti ríṣẹ́ kọ́mpìnì báyìí mo ti ríṣẹ́ kíní kankan dráìfì náà ní ọ̀dà níjọ́ tí ìrìn wa bá jọ mọ́ ìlú wa ń bí tọ́gà mi bá fún mi láàyè màá yà ọba àdéjọ́ kan ọ̀gá rẹ̀ wá wá bẹ̀ ọ̀gá rẹ̀ ẹ̀sà mo fẹ́ yà sí ọ̀dọ̀ àwọn pẹ́rẹ́ntì kò sí problem jẹ́ káyọ̀jọ́ yà bẹ́ẹ̀ nígbà wá débẹ̀ lọ́ba ní ẹ̀sà ó dàbí pé mo mọ̀ yìí níbo ló ti mọ̀ pa dáàdì mi ti ṣe gate lọ́dọ̀ yín rí pé ok ìwọ lọ́mọ bàbá gate man bẹ́ẹ̀ ni sa ok pẹ̀lẹ́ o ok ọ̀dọ́ ẹni ẹ lágbájá ti sùpàdà láyé yìí náà ni tí ò tí pẹ́ lóbi jẹ́ kókó àlùkò ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àyè tó bá ti wà lẹ́nìí ṣe pẹ̀lẹ́ lérí ẹ̀ ẹ lọ kàtà nábì Yusuf aleyhi salatu wa salam lóbi jẹ́ wípé ká mọ̀ mú ká mọ́ gbogbo ìtẹ̀yàn bá ń ṣe torí ènìkọ́ torí ọ̀la ni bọ́mọ bá ṣẹ̀ àlebọ́mọ wí ṣùgbọ́n mọ́ wá ṣẹ̀ àwa ya ń blédè àtúnfatara àtúnṣẹṣẹ rẹ̀ mọ́ sánmà ìka ti wọ̀nyún ìka ti wọ̀nyẹn asahabul okodo ìdí nìyẹn tọ́lọ́ ń fi làánà wọn. ẹ̀kọ́ kan nìyẹn. bákan nínú ẹ̀kọ́ tá mú jáde ń bẹ̀ náà ni wípé ẹni tó bá lókun tó lọ òun náà ní kó lójú kan àwọn alama ya fún na ṣùhú àwọn náà lọ wọ́n dúró mẹ́ ìbára méjì ọba fi sọ wípé ẹni tó lọ òun náà ní tẹ̀síwájú sọ ọlọ́run ọba ní wàhún alẹ́ ìdè ohun alẹ́ akọ̀rún àwọn náà lọ wọ́n jókòó wọ́n retí tẹ́ Jonathan àwọn náà sì ní tẹ̀síwájú àwọn náà ò rí bí lọ ojú kan náà ni àwọn náà wà ẹni tó bá sọ pé ìwọ náà ò ní lọ tó di ọ̀mú tó lò ò ní lọ ẹ̀yin méjèèjì ẹ̀ ń jọjọ lọ náà bẹ́ẹ̀ sì tún ni ẹni tó fẹ́ sá kòkó ó ní ọ̀kọ̀ọ̀kọ̀ gbẹná kí kòkó tó gbẹ torí pé wọ́n lòrùn ọ̀kọ̀ pa lórí náà kó tó di pé kòkó ọgbẹ bẹ́ẹ̀ sì ni ẹ jẹ́ ká lọ mú nǹkan kan lọ́wọ́ láyé fálísáfà kan ń bẹ láyé gbogbo agbọ́dọ̀ dìímú ntọ́ bá ti ṣe sí mi náà ló gbà ntọ́ bá ti ṣe ló gbà mọ́rùpọ̀ ṣàbòsí bẹ́ẹ̀ nìkan torí pé ẹ máa wó ilẹ̀ bílẹ̀ ṣe rí yẹn wọ́n dá wa látara lẹ̀ gbogbo wa tá a rí juz'un àwọn nǹkan kan tilẹ̀ pàdánù làwa jẹ́ nítorí wípé àwọn ara lẹ̀ náà làwa yìí abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n bó ti wá wulẹ̀ kápẹ́ tó sáà ní padà síbẹ̀ bẹ́yàjọ́ tán mú wa lára lẹ̀ tílẹ̀ bá fìlì pé wọ́n sì ṣàbòsí fún kó ṣe sùúrù minha khalaqnakum minha khalaqnakum ibi ilẹ̀ náà láti dá yín wa fiha ibẹ̀ la padà ilẹ̀ ó padà gba nǹkan ẹ̀ nukùrẹ́jọ kọ́ gbogbo tó jáde tó dàbí ẹni pé ilẹ̀ pàdánù ẹ̀ bàbá gbẹ̀ṣu in tó wà nínú ilẹ̀ amúkúrò agbálọ́wọ́ ilẹ̀ abẹ́kọ̀ nígbà bá jẹsùn tẹ́jẹ mọ́ tá a bá fẹ́ ṣe gbọ̀nsẹ̀ jẹ mọ́ sílẹ̀ gbà padà bí ò bá yóò padà gbà kò sábòsí kankan tó o bá ti nà ọ́ yóò tún padà sọ́dọ̀ ẹ náà ilé la kọ́ ìjọ̀mọ́ nínú ilẹ̀ láti bú ẹ̀pẹ̀ tá a fi kọ́ amú nǹkan kúrò lára alẹ̀ wọ́n padà fi gbogbo ẹ̀lẹ́fulẹ̀ náà ni bẹ́ẹ̀ filẹ̀ yóò dàlápà tọ́bẹ̀yà títí ọjẹ́ tọ́bẹ̀yà wọn náà fẹ́ fíìlì ibìkan àwọn ilé tó ń wó bẹ̀ yẹn ẹlẹ́pẹ̀lẹ́ owó bẹ̀ yẹn kẹ́ fi fíìlì ọ̀tán gbogbo yóò tún padà sílẹ̀ lọ́dún jẹ́ wípé fálísàfà yẹn ni kò mọ ní tí nǹkan kan bá ti já ẹ lára rẹ lọ ó sì ń padà bọ̀ tẹ́kú dáadáa ni yóò padà sọ́dọ̀ ẹ tẹ́pá burú ni abúyẹn náà sì tún padà bọ̀ bẹ́ẹ̀yàn bá ti mú yẹn lọ́wọ́ èyí ó ronú lẹ́ẹ̀mejì gbogbo ògbésẹ̀ téèyàn bá fẹ́ gbé gbogbo ọ̀rọ̀ téèyàn bá fẹ́ sọ gbogbo òṣèṣì téèyàn bá fẹ́ ṣe èyí ó máa ronú dáadáa kéèyàn tó ṣe àwọn àsáábìlì òkùnkùn ọlọ́njọ́ orí yé wa wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti ní òkú bíi tẹ́nìkan orin onóòlé ní lọ síwájú. torí ihe yẹn náà lòun máa tẹ̀bá jí níjọ́ tí wò tí ẹ̀rọ nǹkankan lòun máa ronú yọ́ plan lóòrùn tó bá jí oríṣiríṣi meetings bó la fẹ́ dípẹ́ ìwọ́n ti ní sùn ti ìwọ́ àwọn dìlì pẹ̀lú mi ẹ oríire ni àyà ha sì dánlé أساتا على الله في فعله كأنك لم ترضى لي ما وهب كأنك لم ترضى لي ما وهب يا حاسدا لي على نعمتي أتدري على من أساءت الأدب أسأت على الله في فعله كأنك لم ترضاني ما وهب ìyá máa fi bẹ ọlọ́run ìyá aṣọ fọlọ́run pé lágbájá ló kú ibi tí màá rìn ọlọ́run síbi tí màá rìn fún mi yóò sì ṣe. ọlọ́run a máa fi yẹn ẹ lọ kàtàn ọ̀nà táwọn ọmọ ẹ̀yà Yusuf tí wọ́n di ma lódọ́lá ẹ lọ wo ìtàn dáadáa ẹ lọ wo bọ́lá wọn bá ṣe máa tó nìyẹn ló fi jẹ́ pé èèyàn àgbọn ẹbẹ lọ́jọ́tọ̀ pọ̀ tó bá yẹ pé pípọ̀ ta náà ló fi ń da báyìí ẹ̀dàkùn ẹ̀dàkùn ọlọ́ ẹbẹ̀rẹ̀. nígbà tí. àtàlẹ́rẹ̀ àlàmánà tó pé gbà yẹn gan gbogbo tí lùdó fi mọ bàjẹ́ lọ́wọ́ àmọ́ ṣe yóò àmọ́ ẹ ẹlòmíràn báyìí kan ah, ẹ bẹ̀rẹ̀ ló tún lówó kọ́ mọ̀ wá káàkiri. zádà ni tó bá wá dásìkò kan ibi tó o bá ti wá dúró kò ní dúró ń bẹ̀ mọ́ tó bá ti gbọ́ pọ̀ ń bọ̀ ń bìkan kò ní wá bẹ̀ mọ́ bọ́ pàdé ẹ̀ lọ́nà ó sì máa rí i pé ìdààmú bá ìwọ ọkàn rẹ̀ ó sì máa ba gbogbo obì ni wọ́n lè lọ gbogbo obì ni wọ́n ti lè dòkó ẹ̀mí rẹ̀ ó wà balẹ̀ ṣùgbọ́n ẹni tí ò fẹ́ràn rẹ̀ tó bá ti rí ọ bọ́bá láníyàn pé wákàtí kan lòun ó lò kò nílò ìṣẹ́jú márùn àdánwò ni ọlọ́run mọ̀ sí wa lẹ́ni kò ní ìdí nǹkan sá máa bá tiẹ̀ lọ so látara àdí eléyìí àwọn aṣọ abúlé wọn kò dúdú àwọn náà lọ wọ́n jókòó àìwá lọ tí wọn orí ibú ló jẹ́ fún wọn ikú àwọn ènìyàn yẹn oríire ló jẹ́ fún wọn àlìjẹ́nà ni fún wọn lóbi dẹ́gbẹ́ nìkọ̀ọ̀kan wa ẹjẹ́ kan sọ́ra ìntàfẹ́ gbájúmọ́nú àlámọ̀rí wa gan ó kúnlẹ̀ débi kọ́ wa máa di àlámọ̀rí ẹnìkankan lérí bàbá sì ràn lọ níṣẹ́ ẹrú a sì fi tọ́ mọ́ a fi jẹ so látara àdé eléyìí ọlọ́run ọba a sì máa wà níyàn bí èèyàn bá ṣe nǹkan kan pẹ̀lú àníyàn dáadáa kódà bí èèyàn ṣàṣìṣe ọlọ́run ó sì tún yàn ṣe ṣùgbọ́n bí èèyàn bá ṣe nǹkan kan tó jọ dáadáa tó ipá níyàn bu lèèyàn fi ṣe ọlọ́mọ àwọn khawarij wọ́n máa ń sọ kẹ́lìmà kan wọ́n ní la hukma kò sẹ́ni tó ní ìdájọ́ lọ́wọ́ àfọlọ́ nìkan nínú mọ́sálásí wọ́n kàn sáré mọ́ sọ bẹ́ẹ̀ alì ní kalimatul haqq yuradu bihi biha al-batil òótọ́ lọ̀rọ̀ tí wọ́n sọ lóòótọ́ ṣùgbọ́n níyàn bú náà fi sọ bẹ́ẹ̀ bá wá rí gbogbo nǹkan bẹ́ẹ̀ kò wá ní àṣeyọrí kankan lórí gbogbo téèyàn bá ti gbé ka tó ipá níyàn bú lórí pé ẹja máa kọ́ yẹn kí ṣé àmọ́ kí nǹkan tó dáa ni torí pé abẹ́gbé òṣùpá sọ ànàbì sọ ṣé àmọ́ wípé a ní nǹkan dáadáa ní nǹkan yẹn ṣùgbọ́n níyàn tá a fi gbé nǹkan yẹn kalẹ̀ ní òní jẹ́ nǹkan yẹn ó láṣeyọrí kí o kò lépè nínú lóbi jẹ́ kó níkàlùkù lọ táníyàn rẹ̀ ṣe lórí gbogbo téèyàn bá fẹ́ máa ṣe nǹkan téèyàn ń ṣe kódà kó má lẹ́nì kankan níkùn lọ́wọ́ táníyàn rẹ̀ bá ti da ọlọ́run bá ti tó tí ó máa dúró tì ọ́ lórí gbogbo ẹ̀ ẹni tó bá ti wá gbọ́ yẹn yé ọkàn ó wàá balẹ̀ ọkàn yẹn ó balẹ̀ bó ṣe gààrí ló ń mu ẹnìkan onímọ̀ torí pé tó bá ti pe ọlọ́wọ́n bá rẹ kó dúró tì ọ́ yóò sì máa dúró tì ọ́ tó pa níyàn rẹ da lórí tó dúró o sì láníyàn tí ò da sẹ́ni kankan àwọn àsáábùlù òkùdó ọlọ́wọ́n bá bínú sí wọn nítorí pé wọ́n mú kà mọ́sẹ̀sẹ̀ wọn fún wọn ìdí àjẹyẹ wọn mú kà máa ọlọ́run làánà ó sì wọ́n lẹ́ni làánà ọlọ́run kọ́ mọ́ bínú sí wa bákan náà ọlọ́run wá dé kó wa nínú al-Qur'an wípé òun ọlọ́run ọba tó ti kó wá wá kulli shay'in shahid gbogbo nǹkan lọ́wọ́n ọba rí bó bá ṣe dáadáa ni máa ṣe ọlọ́wọ́n ọba rí tó bá sì ṣàìdá ni kéèyàn ó máa ṣe ọlọ́wọ́n ọba rí abẹ́lọ́wọ́n ọba nínú tóbi rẹ̀ ọlọ́run má ṣe wá láláì dáa kọ́lọ́wọ́n ọba kó tún gbogbo wa ṣe gbogbo bí ta bá kù sí kọ́lọ́wọ́n kó tún wa ṣe ń bẹ̀ atúnwárí mú nínú àyà yìí ọlọ́run dárúkọ innal ladina fatanul mu'minina wal mu'minat ẹ̀ṣẹ̀ tó tóbi ní kéyìn ó fìtínà obìnrin mùmíní anábìwá Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ wípé àì fìtínà obìnrin yálà ìyàwó wa yálà òbí ìyá wa yálà àwọn ọmọbìnrin wa yálà àwọn obìnrin mùmíní èèyàn gbọ́dọ̀ jẹ́ kí fìtínà ó wá látọ̀dọ̀ rẹ̀ sísàkánì wọn yálà nínú ọ̀rọ̀ láyé anabi sallallahu alayhi wa sallam àwọn obìnrin ń lọ wọ́n ń pa arákùnrin kan ní anjẹ́sà òun wá ń sọ fáwọn olùkọ́ ah, ẹni ilé ẹni ilé báwa náà ṣe máa ń sọ ohun tẹ́ obìnrin wọn ò ní ilé òun sáà ń dàgbà anabi ní nínú ẹgbà wa kan anabi sọ pé wáyé hàk rúwáyé dàk rifkọn rúwáyé dàkàyà anjẹ́sà rifkọn bilkọ̀wárí anabi oh, ọ kí ló kọlù ọ ìwọ anjẹ́sà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ìgò nǹkan tó dàbí ìgò tó lè tètè fọ́ kìnnáyàtán anìmísà àwọn ẹlẹ́gẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn nínú ọ̀rọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn nínú ìbágbépọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn nínú bọ́lọ̀ wọn bá ṣe dá wọn èyí táwa gbọ́yé lẹ́sìn nìyẹn èyí táwa gbọ́yé nínú súnà nìyẹn so látara àdé odidi ẹ̀ṣẹ̀ ńlá òun ni bẹ́sẹ̀ tọkùnrin bá jẹ́ méjì ó súnmọ́ kí tóbìnrin ó jẹ́ mẹ́wàá ní àbá fìtínà wọn kódà lórí ipa afẹ́ kọ obìnrin lẹ̀ ọlọ́run ní ẹ̀tún gbọdọ̀ fìtínà wọn ọ̀fẹ́ kọ́ lẹ̀ ni o mọ̀ kó nira bá ọlọ́run ọba fi sàdá yẹn rí yẹn ẹlòmíín bẹ lẹ́nì kọ̀kọ̀ ìyàwó rẹ̀ lẹ̀ kò sì jẹ́yàwó èwo ló fẹ́ sẹ́nu méjèèjì tó ọba fẹ́ mọ́ kọ́ lẹ̀ kódà ẹlòmíín ọkọ̀ obìnrin lẹ̀ yẹn ni pé bọ́ọ̀bù àrọ́kọ mi ìfẹ́ kì í sàkúrẹ́ àwọn ọkùnrin mi wà bẹ́ẹ̀ àkọ́kọ́ bó ń ṣe kọ́ ọ́ lè wọ́n fẹ́ rí ọmọ lákùrẹ́ yìí ẹnu wẹ̀ tó bá ti pàdé ẹ̀ wàhálà ni nílò àkùrẹ́ yìí ẹ̀wọ́n ló dé ṣé wọ́n ti kọ́ lẹ̀ bẹ́ẹ̀ lómi ìbá tún wáá fẹ́ ìwọ tó tún fẹ́ òun wàhálà ni ìwọ lọ fẹ́ yàwó òun àbí ẹbí <laughs> wọ́n ti fẹ́ fàyín kọ́dé àbẹ́yìnà ha àfàdálẹ̀ gẹ̀yẹ̀ rìnà. tí wọ́n bá lọ fẹ́ nǹkan mọ́ yóò wúlò bẹ́ẹ̀ lómi. وصاحب قوم عند قوم فوائد وصاحب قوم عند قوم فوائد obìnrin tí ń bẹ lọ́dọ̀ ọtí ẹ tẹ́ ń jọ ń lura yín tẹ́ ẹ fi kọra yín ọba sì dọ́dọ̀ ẹ lómi a sì ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àjẹpẹ kì í sọ̀dọ̀ rẹ lọ́npẹ̀ lọ́dọ̀ rẹ tẹ́lẹ̀ so látara àdí eléyìí nínú àwọn ẹ̀kọ́ tá a rí mú ká ṣe pẹ̀lẹ́ pẹ̀lú àwọn obìnrin ọlọ́run bá fi sàdáyàn rí àwọn tó ń ló fi jẹ́ pẹ́sẹ̀ tó tóbi ní gbogbo àwọn tó ń fara ní àwọn obìnrin mùsùlùmí gbàdá lórí wọn ẹsẹ̀ kìíní kan gbogbo àwọn yẹn fìtínà tó ń fìtínà àwọn obìnrin mùmìnì kí ọlọ́run bá ní yóò jẹ́ tiwọn. tí wọn ò bá tètè lọ jáwọ́ ń bẹ̀ kí wọ́n lọ túbá. walahum adhabu jahannam walahum adhabul harim iná jahannam ìyà náà jahannam ni ó jẹ́ tiwọn ìyà tí jó ní tán ni ó jẹ́ tiwọn níjọ́ náà ọlọ́run kọ́ abdọ́lá àti tóbi ọlá fi bẹ́ẹ̀ lọ́run ọlọ́run mọ́sẹ̀ tún gbogbo wa ṣe ṣe wá lè yan re kọ́ wa níwà dáadáa kó o sì fi rọ̀ wá lọ́rùn láti lè máa wú ọwọ́ ajé a máa ṣe nítorí tìrẹ ọlọ́run ọba nìkan abẹ́rẹ́ ọba nítorí èyí tá ọlọ́run tí ó ṣe wá láǹfààní ọlá títóbi ọlọ́run hamdali máa kọ́dé hamani ṣàrọ́lá máa wà kọ́ni wà máa ń kálá wà kálá ní wà máa ń káfà wà káfà ní sọlálíbàdé olùmọ̀nánú alánàbí ilẹ̀ ọmọ. الرحمن شمس البرايا مليح ونوره غير واني بشرى لنا بابن راجي وذاك ابن سكوني يا ربي سدد خطاه يا ربي عمرك وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما